àtẹkùnrin ti wà bẹ́yẹn títí tí mo fi wọlé òun pé mo wọlé mo tún mo tún wọlé tó ń sin mo tún báyìí tó ń fa sìgá again kí ló dé what is wrong with you. you can't understand. and that is what you keep saying they make me understand. èmi ni mo mọ bí tẹ́sẹ̀ ti ń ta mí. I can't share this with anybody. I'm dying inside of me. I'm dying. kí ló ń sọ yìí náà ìwọ ló wọ bàtà ìwọ ló mọ bí tẹ́sẹ̀ ti ń ta mí you understand kí ló ń ṣe é náà I'm your friend ó yẹ kó lè ṣe anything pẹ̀lú mi gbogbo ọtí àti sìgá ilé ìtọ́ mi ló máa affect ẹ̀. Could lè ṣe anything good in bọ́dí ẹ̀ please just tell me what is it. Eh? I can't, I can't, Laura, I can't, I can't, I can't hear. Look into my eyes. Just tell me, tell me, please, I need to know. What is wrong with you? no, no, no. no. bọ́mọdé bá ń gé kiri bó àbáyé ọtí ẹ ti try you ti try all right bá ń kílé o. ọ̀dà wa gbọ́ ẹ ṣe ẹ̀gbọ́n mi all right ẹ̀gbọ́n mi kọ́ lẹ́nu ti gbàgbé mo ti gbàgbé mo ti gbàgbé ó ràn kí gbàgbé ṣì ní. Ah, ọ̀rọ̀ tí mo bá yín sọ yẹn ni mi ò rántí ọ̀rọ̀ owó. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ owó. Ah, <laughs> èmi náà ti gbàgbé yẹn because èmi ò lè máa rántí èmi mo fẹ́ yá ẹ lówó kò possible kí n máa rántí pé mo fẹ́ yáyàn lówó ìwọ ta fẹ́ yá lówó ló gbọ́dọ̀ rántí. abẹ́rẹ́ mo dẹ̀ ń bá yín ṣe níbí látàárọ̀ mi kò rántí mọ́ láti sọ fún yín. èló ló pé owó náà. five million naira. five million naira um, send account details má ti dùnú jù o má gbàgbé pé mo ní mo fẹ́ ya ẹ̀ ní mi ò fún ẹ this time around. Ah, ẹ wo ẹ̀gbọ́n mi ẹ trust mi ni má dá padà fún yín ẹ kọ fún mi bíi two three months má dáhùn yẹn padà. o ní kí n trust ẹ àìmọye èyí tí mo ti ya ètò òfin mi náà then two months yẹn ti pẹ́ jù èmi náà ni àwọn tí mo fẹ́ fún lówó wọn ṣe pọ̀ ẹ̀gbọ́n mi ṣé mo bá àwọn kọ́sọ́mà ìṣe máa ń ṣe tá bá kọjá fún wọn kí n tètè sàn mí dẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ lọ pé mí kọ́sọ́mà pé tẹ́ bá pè mí báyìí tẹ́ bá fòun lẹ̀ fún mi lásán máa máa gbọ̀n ní. ẹ ṣe that's why I love you. iye ọkọ rẹ láti ọkọ tẹ ti dágbére tẹ ẹ lọ. Ah. Ah, ṣé bẹ́ẹ̀ ni ẹ ti lọ ẹ̀wù bàtẹ́ ti dágbére fún ẹ ní ẹ má ṣoúnjẹ fún yín. Ah. ṣé kúkú lọ ṣoúnjẹ òun báyìí ó yẹ kí n mọ̀ pé tí bá fẹ́ jẹun fúnra mi ni máa wọ kíchìn tí máa dáná tí máa jókòó tí máa farabalẹ̀ jẹ́ ẹ mọ̀. <laughs> torí kí n má bàa béèrè owó ọbẹ̀ mi ẹ jẹun ẹ jẹun ẹ ti mọ̀ pé mi á béèrè owó ọbẹ̀. gòrí bẹ́yìn náà mọ̀ àbúrò mi ọmọ skul báwo ni. <laughs> àbúrò mi kàn fa ẹsẹ̀ ṣá. <laughs> good afternoon good afternoon sir. ẹ káàbọ̀ gbogbo iléèwé ńkọ́. kí ló wá ṣe ẹ kí ni tó tún wá múlé ṣé àwọn kankan wà nílé ìwé ẹ yẹn tó máa ń ta ẹ wípé má jókòó má jókòó àbí àwọn sì tó wà bí àbí bẹ́ẹ̀ dẹ ṣe náà kan ìṣó tó jáde lódì kejì tó ní kó má jókòó lé àwọn kí ló wá ṣe lé. Um, mọ́mí i'm broke mo dé ní kí n wá gbowó lọ́wọ́ yín lé. ṣé wọ́n ò ti mọ tẹ́lẹ̀ ni ẹni tó bá mú yín rí lílé àkókò bàbá mi láéláé ni owó ló ń jẹ owó yìí ni. you are broke so o ò lè pè àbí kò send message sí bàbá ẹ àbí kò pè mí. mọ́mì lẹ́wà mọ́mì lẹ́wà ṣé rí bí ọmọ yín ṣe ń wá sílé tó wá ń béèrè owó ó máa dà tó ṣe pé ó ń béèrè lọ́wọ́ àwọn kan ń ta hmm. tẹ bá mọ̀ nǹkan táwọn ọmọ iléèwé máa ń dá lára inú yá máa dùn yín máa ṣọpẹ́ tí yín bó ṣe ń wálé yẹn ló ti dà ẹ fún ní nǹkan tó bá fẹ́ o. níṣó yín àárẹ̀ ká lọ yanjú ẹ níṣó ẹ máa ah, fún mi lọ́wọ́ kẹjọ lọ. bẹ́ẹ̀ ni tiẹ̀ ṣe rí kò send account number. àǹtí mi àti sọ àǹtí mi. dádì lè wá ẹ wo nǹkan tó mọ bá ti fẹ́ ni kẹ́ máa ṣe fún un ẹ máa fún lówó ṣe rí bó ṣe ń wálé tó wá ń béèrè lọ́wọ́ yìí òun ló dáṣẹ́ because àwọn ọmọ tó wà ń tà sí ọkàn wọn máa tẹ̀lé ọkùnrin kiri wọn máa ṣèrànù kiri ẹ jẹ́ kó gbà ọ ẹ máa ṣe é fún ẹjọ́ nítorí ọlọ́run and that is the more reason la ṣe ń ṣe gbogbo tó ń fẹ́ fún un kò sí ohun tó béèrè tá a ṣe àfi tí ò bá sí ní káwọ́ wa ṣùgbọ́n ayọ̀ ẹ̀ ti pọ̀ jù. ẹ kó mi jẹ́ kó yọ ọmọ olówó ni ó bí yọ ẹ jẹ́ kó yọ ẹ jọ. bàbá ẹ ṣé o torí pé ẹ ti gbọ́ àdúrà wa ní òwúrọ̀ yìí thank you Lord. a dúpẹ́ wípé ní àṣálẹ́ ọpẹ́ wa yóò jù báyìí lọ ẹgbẹ́ ọpẹ́ wa ní orúkọ Jésù Olúwa wa la àdúrà Amen. Praise the Lord. Hallelujah. Good morning. How are you? Yes. I'm set. I'm want to leave for school. Okay. Um, darling. Yes. Oh yeah, I'm on to school. Uh-huh. Come along, lọ, ń bọ̀. Máa lọ ti bí three hundred thousand tí mo ní ohun àfún tó bá ń lọ. Oh, I see. Ń wọ́n ní o ní the three hundred thousand kí ni tó fẹ́ fi ṣe. Um, mo fẹ́ fi ra handout then mo ra àwọn foodstuff díẹ̀díẹ̀díẹ̀ dem ma ní pocket money. ṣetán handout foodstuff pocket money kò sí nǹkan mi mọ́ ló wá fẹ́ gba three hundred thousand anyway èmi ò lè afford láti fún ẹ ní three hundred thousand o mo lè fún ẹ ní hundred and fifty thousand naira simple. à ń torí ọlọ́run owó tó béèrè yín ò tí ì pọ̀ jù fún student tí ò bá ní ìdẹ ní béèrè yẹn. good òótọ́ lẹ sọ ọmọ mi inú mi dùn ẹ̀yin náà kú lówó lọ́wọ́ abẹ́ẹ̀ ni ẹ fún ní yòókù iye tẹ́mi lè fún ni mo sọ yìí. wo máa lọ ń tiẹ̀ máa send balance ẹ̀ náà yóò ní. ọ ọ bẹ́tà ẹ ṣe. But why is daddy always like this now? Lẹ́wà máa sẹ́ndì tó kù sí mi tó dé school ọjọ́ àdéhùn rẹ̀ kan náà tó ṣe pé wọ́n ní káwé wọ́n hand out káàkiri. imagine kí student máa hand out ṣó possible bí ẹni tó ní fóònù tí ò ní sim ni àwọn olódò ọlọ́run á Lara, mo mọ̀ pé wo ló máa tọ́jú àǹdà ọtí sínú wardrobe bọ́ má wọrí ìjọ̀wọ́ jẹ́ kí n láti class mi ò ráyè tẹ̀lé sí. ẹ̀yìn kan tó máa fojú rẹ̀. ọkọ ni ẹ̀mí. Oh, oh, máa fẹ́. ó <laughs> sọ mm. kí ló ń ṣẹlẹ̀. kò sí mọ̀ọ́jà. níbo ni wọ́n lọ. mo mo ń kánjú lọ class dáàdi nǹkan. dáàdi is fine. <laughs> Mm. mo sì ń kọjá rẹ̀ ṣé wọ́n rán sí mi. mommy is fine too. ẹ mọ̀ pé pèmí pé i need foodstuffs right? Mm. and provisions. Yeah. So who is taking which? Yeah, Ofoni. Àwọn náà máa ṣe yẹn mọ̀ pé àwọn náà máa wà ní department láti ra food stop. Àwọn máa ra provision. Okay, so how much do you need? Um, twenty k. Ó yẹ kí twenty k wá okay. Twenty thousand. Forty k lè máa ní. Forty thousand. Okay, I'll give you forty-five. Má jẹ́ kí n kà. I know it's more than that. Then ẹ̀yin náà, ẹ jẹ́ n fẹ́ yín ní iye olóúnjẹ wa tí ò jẹ́ kébi máa pa wá One ní let me give you this it's more than twenty but tí o bá tó jọ just call me I'll just transfer. má wọrí o máa tó let me run along ẹ̀ máa gbà tí bá ti ń bọ̀ láti class mm. mm, sí ya. Mm. ẹ lọ owó tí mo ti ní kò fi mi bọ̀. pe mọ́mì fún ẹ babe guess what i'm going out going out bandy so i need you to help me out with my dress i can't go like this i look too corporate so i need something sexy for ma. Hey. Eh a kì í tó rẹ ní bá rìn ká má tó rẹ ní bá sọ̀rọ̀ ìwé wọn ní káwáká ní school eléyìí wà tí bá ń jí ìwọ ìwọ nìkan náà ló lọ club ló wà tí bá ń jẹ everyday ó jẹ káàwé. ó yá ọ̀nà lè bá mi má ṣọ bá mi mú un i'm out of. kò dé help me out now. ẹgbẹ́ ni mo fẹ́ kà wọ́n ah, jamba three plus three ọ̀gá okay? it's gone on six ọ̀rọ̀ tí o bá ti kàn ẹ́ lọ wọ́n ní kó má dá sí o ọ̀rọ̀ ọlọ́rọ̀ máa ń gbìyànjú ẹ̀ẹ́sẹ̀ ọ̀rọ̀ tí o bá ti kàn ẹ́ tí gbébí tiẹ̀ sókè jọ mo fẹ́ para má dá ṣiṣẹ́ kó má lọ bẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ lélẹ́yìí kó má lọ tẹ́ kó bẹ̀ kó kàn án kí n bá ṣíṣà kó kàn án kí n gbọ́mọ kó kàn án tí n bá jọjà kó kàn án wọ́n ní kó má dà sí tí n bá jẹ́ṣẹ́ bob whisky kó kàn án tí mo bá dà sí amúnudù máa ní mí díjọ́pì dọ̀tí máa ní mí wọ́n ti ń kó bí káàkiri àgbáyé títí dé Miami àwọn ọmọ ìjẹ̀bú gbóná. Thank you. kò ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn boys nìyẹn ní. sis they are my friends. I want àwọn ọ̀rẹ́ nílé àwọn tó jọ olè yìí àwọn tó ju wọn lé kókókókókó yìí. àwọn classmates I want án. àwọn I want àbáwọn science students àwọn onímùkúmu àwọn onípòkúpò ìwọ ọmọ yìí kí ló more. yìí nù sí she. ó bá kúkú máa pátá àti bra ẹ tí wọn ṣe fẹ́ kọ rèépù ẹ kí ni gbogbo ilé ìtòsí gbogbo àyálẹ báyìí torí ọlọ ìwọ ọmọ yìí tó dẹ wá láti ilé rẹ ẹ tó lè wá sọ̀rọ̀ ẹ̀dì oní tó lè wá sọ̀rọ̀ ẹ̀dì ìdàkudà báyìí kí ló ṣẹlẹ̀ gan-an ṣí kó fọ́ gbogbo ilé tó ti gbọ́ fọ́ gbogbo ẹ̀ ìgbà olówó rẹ̀ tó wọ́n invoke mi náà wà tí bá gba etí ẹ̀ invoke ìwèrè wo wọ́n ní show me your friend and i will tell you the kind of person you are. rágàdàgà ni gbogbo ilé tó ń ṣe o ok mo ti mọ̀ kọ́ ti máa ṣe aláṣìṣe mi ti máa ti ṣe àrẹ̀ tó ti lọ ṣé mo ṣe díjú yìí kí tó là mo fẹ́ kó gbé báàgì ẹ kó dẹ̀ máa lọ lé kí máa wò pàkó ẹ báyìí bag bẹ́ẹ̀ Gucci waist bag mo gbé fóònù wọ mi rò pé bí àmì ò fashion mu à Oya, ó yẹ níta ní ṣọ́ọ̀ṣì mi ò ṣeré o. àwọn wo ló fẹ́ dágbére fún àwọn olórí burúkú olówó àti ìfẹ́ dágbére tó wà ó kàbí kọ̀ọ̀kan ó kò tẹ̀ ní dàgbà. lórí ọmọ èèdùn àdàkùn ṣọ́ ẹ̀mí mi mo bẹ̀rẹ̀. ọmọlẹ́wà jóná. ṣùgbọ́n ọ̀lẹ́ fẹ́ bẹ̀rẹ̀ exam sí. next month wey dey fi but why ti semester yẹn pẹ́ bẹ́ẹ̀ yẹn. i don't know. seriously are you telling me that you are in school oh the more reason ti semester ẹ ṣe pẹ́. mummy. Mm, oh, then why you in school. time jọ fún wa ní timetable sí ni. dani. ẹ kò lè o. ẹ kò lè. ẹ kò lè. ẹ káàbọ̀. How are you? I'm fine. Oh. Welcome, sir. Ọmọlẹ́wà. Sir. Ó ti padà dé. Mo ní ó ti padà dé níbi tó lọ. Kí ló dé ń bo lọ tẹ́lẹ̀? Bọ́n ṣe ń bí ní nìyẹn. O níbi ni pé wùn mí àbúrò mi. Ó jẹ́ kí n mọ̀ wípé òun rí díọ̀tì. Pẹ̀lú àwọn gangsters kan níbi tí wọ́n ti ń ṣèṣekúṣe mọ̀mọ́kùmù ó ní bọ́n ṣe ń mu ọtí náà mu gbó náà mu sìgá oríṣiríṣi ọtí tó le tó le. Can you imagine? Ngbalewa. Ma. Oh, can't you talk? Oh, lè sọ̀rọ̀ ni. I'm talking. Aunt ẹ rí ẹ lóòótọ́ àbí kò rí ẹ? Àwọn ọ̀rẹ́ mi ló ló ló smoke. I didn't smoke. I wasn't smoking with them. Àwọn ọ̀rẹ́ ẹ ló smoke but àárín ibẹ̀ náà ti rí ẹ àbí láàrin wọn ti rí ẹ. Wọ́n ní show me your friend kí mo rí ènìyàn tó jẹ́. If you weren't smoking kí ló ń ṣe láàrin wọn? Tó bá máa mú mú kú mu kí ló ń ṣe láàrin wọn? so ọ̀tọ̀ ní tára ẹ pé kó lọ ṣe ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe àbí. fine. good torí mo mọ̀ pé wùnmí ò lè rí ti wùnmí ó ṣàdámọ̀ gidi ah, ah. kò ṣàdérẹ́ lómi kó sọ pé òun ni good ó wà ń bẹ̀ pẹ̀lú wọn ó ní ò bá wọn mú nǹkan kan ó mú gbó ọlọ́pàá ka ìmọ̀lẹ́gbó ó mọ̀ pé ọjọ́ máa kó gbogbo yín pọ̀ ni hmm. ọjọ́ máa ṣáàjì yín papọ̀ ni. Mm Don't you know? Later. Why is your husband always like this? I'm an adult. Eh? Omalewa, are you out of your mind or something? Ṣé also I ni you are an adult? Mọ́mí, mo ti dàgbà now. Your, your husband is always talking to me as if mo jẹ́ ọmọdé mọ́. tó bá máa bá tó bá máa sọdọ sọmọ sí orí mi ló máa fi gbogbo ẹ lé ó máa ń fi oníjà ẹ sílẹ̀ ó máa ń gbálá pàpà tèmi lójú ni sórí pé amúnibú ni ẹran òbí yẹn ẹ you are an adult oh fine adult tó jẹ́ ẹ̀gọ́gọ́ tó ń kílẹ̀ mi ẹ̀gọ́gọ́ ń ló fi ẹkọ́ yẹ pé wọ́n ló máa bá take care responsibilities rẹ̀ wọ́n àtọ́ ṣe máa food to build ṣe àti pé òun lọ sí school àti pé òun ṣe everything o since you are an adult you are very stupid for saying that lọ́ba go and meet him in his room and you tell him that kó wá rírú ọṣẹ tó máa fi ẹgún aṣọ i'm sorry mommy i wasn't smoking. and kí ló ṣe láàrin wọn. they are my friends. orí mi yé mama jẹ́ ń jẹ́ lórí mama jẹ́ ń jẹ́ bí ju ṣọ́ ẹ̀ ṣọ́ ẹ̀. ǹlẹ́ wàá kọ́. wọ́n wà nílé. bẹ́ẹ̀ wà nílé. bẹ́ẹ̀ ni. kò dẹ̀ jáde látàárọ̀. rárá wọn yes ma. alọ boy sálẹ alọ Yes, sir. Báwo ni? wọlé kò gbé jáde. kí ni ẹ. àà ah, ah. n tó ra bọ̀ ni àbí òun béèrè òfò. kí ló rán mi. kí n mo rán bíi ti bò ó. Ah, Kasali Alonso o ti lose talent ni kí ọ̀rọ̀ rádaràda wo lọ máa ń sọ yìí ebi láàrin mi àti ẹ jókòó mi láti pa láti kún pé ẹni bá ti láǹfààní àti jáde kó lẹ stéètì yìí o ká máa ra nǹkan bọ̀ fúnra wa ìwọ sì lọ láǹfààní àti gbé mọ̀dàmú jáde mo mọ̀ pé ó ti ra mídímídì sínú ọkọ̀ gbé wéré jáde kọjá bó. ṣé pẹ̀lú sálárì mi a tún máa ra nǹkan bọ̀ wá fún ẹ nígbà tí ìwọ ó jí madam ní nǹkan ebi inú sáárì ẹ náà ló ti deduct tó ti ra nǹkan bọ̀. thank you Just tell me, where am I lacking or where have I lacked? This is not my child. Ẹ wá bá mi sọ̀rọ̀ kí ló ṣe ẹ́ kí ni mo ṣe fún ẹ? Ìdí ah. ìdójú tì mí. Náà wá kí ló dà yìí? Ìwọ hard drink, smoking. Lewa, if there's anything bothering you, confide in me, please. See me as your friend, as your confidant. Lewa, I've told you to tell me low. Lewa, you there? fóònù ẹ̀ títí gbogbo fóònù sẹ̀ pátápátá ni mo ti pè tí ò sí ìtọ́ lọ ó ṣe jẹ́ pé every friday especially friday night tó bá ti ń di seven pm báyìí gbogbo fóònù sẹ̀ o máa switch ẹ̀ off ni kò ní sí ìtọ́ máa lọ mọ́ ó ti tó bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ń sì tí mo ti ń try ẹ̀ why ibo lọmọ mi ń gbà lọ. kó má lọ jẹ́ pé ṣé wọn pa àwọn ọmọ school wọn are fond of kọ́ máa kóra wọn jọ mẹ́rin márùn-ún kan máa láwọn lọ sílé ara wọn lọ máa kàwé ọ bísí kíkàwé níbì kan. mọ́mí lẹ wà no no no no no no no ibi tí mo ronú gbà kan níwọ̀ ronú lọ yẹn kó má lọ jẹ́ pé ohun tí àwọn èèyàn ń sọ nípa ọmọ mi ló ń ṣẹlẹ̀. kí ni wọ́n sọ. wọ́n jẹ́ kí n mọ̀ pé ọmọ mi ti ń rìn pẹ̀lú àwọn bad gang ìrìn ranu ìrìn tí ò nítumọ̀ ló ń rìn ní school ní hostel during the school hours pàápàá wọ́n ní nígbà mi ò lè má ṣe ní class ó kàn máa jáde lọ pọ̀ láwọn idiot kan ní tí mò ń gbọ́ nìyẹn. àwọn wo ló ń sọ sọkúsọ ṣé lẹ́wà làwọn ń ṣọ́ ni ó ná máa ká ọmọ school máa tẹ̀léra wọn kiri lọ máa kàwé. kò yé mi náà àmọ́ tèmi kan wàá rò ní yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ tí ojú bá rí ibi níbi ń wọlé fortunately mi ò tí ì bọ́ aṣọ tí mo wọ̀ jáde. bóyá kí n wá gba skul ẹ̀ lọ kí n lọ confirm n tó ń gangan. ní ọjọ́ ìwò. lálẹ́ yìí of course. ọkọ mi níwò yìí ló fẹ́ lọ sí skul ọmọ ẹ̀ ọkọ confirm kan tó ń ṣe wá dẹ̀ lọ láàárọ̀ ọ̀la nítorí kí ni. ẹ wò yìí aago mélòó ló after nine la wa going to ten. kí dẹ̀ ń ṣe pé máa fẹsẹ̀ rìn ṣe bí mọ́tò ni máa wọ̀ lọ. ilẹ̀ ti ṣó jàre okun kò mẹ́ni a kò bẹ́ mi o. under one hour màá ti débẹ̀ jẹ́ ń lọ. ẹ bẹ́ẹ̀ ni àwọn tó bá dàrọ̀ làwọn máa wà lọ kì í mọ́. Ah, ṣé kókó ni ọkàn tèmi sọ fún mi pé kò sí nǹkan kan tó ṣe. Eh, eh, but màmá lẹ́wà ìwọ ló yẹ kí ara ọmọ ta ju èmi lọ ṣé bábí amọ ló yẹ kó jẹ ṣábí agbaniwọ ni. bàbá ọmọ ẹ̀mí tó ń gbénu mi sọ fún mi pé kò sí nǹkan tó ṣọmọ ẹ̀sẹ̀. màmá lẹ́wà yes mo láti wọ ọmọ mi lọ lẹ́ni èní ni kò ní dọ̀la. irọ́ irọ́ kì í ṣalẹ̀ ta ló fẹ́ kó bá níwò yìí sórí tí wọ́n bá ti ń pè irun báyìí ní àárọ̀ làákò lọ ṣùgbọ́n kì í ṣalẹ̀. èmi á lọ. ó lọ́ọ̀bì kankan. màá wọ ọmọ mi lọ. a ló lọ́ọ̀bì kankan. Ah, ọ̀run kan kó wá. Ah! ó dáa mo yọ̀ǹda ẹ̀ bó bá fẹ́ kó máa lọ. sórí títí nígbà lókùtà ṣìírí ẹ fi máa tú tí ń bá lókùtà ṣìírí ẹ fi máa tú sọ́mọ ni wọ́n wá lọ àbò fẹ́ ṣòṣì tiẹ̀ lọ kwájú abìnrin ò sí lẹ́sìn. ṣe yọ̀ǹda. mo yọ̀ǹda máa lọ. àṣírí ẹ̀kọ́ mi tún lójú ewé. ókè mo ti gbọ́ wọ́n mọ̀ pé tí ẹ̀yin máa tún lójú ewé àṣírí tí ẹ̀yin máa lọ. iná ò ní jó olóko kí mọ̀jàlá má kú délé ìwọ àti ọmọlẹ́wà ọmọ mi lẹ́jọ́ ń sùn sí stọọrì dandan ni kò mọbi tí ọmọ mi lọ níbo ni ọmọ mi wà tó bá kọ̀ tó jẹ́wọ́ fún mi you are in trouble bá fi ọlọ́pàá kó lu bóyá nínú yìí. ẹ jọ bóyá náà sá ẹ má fọlọ́pàá kó mi ẹ ó lọ sí club ni sá tó ṣe máa ń lọ lẹ́bí weekend ni. God ó lọ sí club. every weekend club ògbó ló lọ. Ah, mi mọ torí mi kì í tẹ̀lé lọ mi máa ń dásùn síbi ilé mi kì í tẹ̀lé lọ sà. are you telling me wípé o kì í tẹ̀lé wọn lọ sí club. Eh, ah, rárá sà mi kì í club. okay so yes anytime tí ọmọ ilé wa bá padà dé kò bá jẹ lóru yìí tó bá dẹ̀ jẹ́ nídàjí ọ̀la sọ fún wípé kó bá mi nílé ọ̀hún failing late tomorrow morning. All right, sir. Báwo sir? Ah, tọmọ ah! náà wá ti bá. Mo ti bára kò dẹ̀ níbi ikọ̀ o. Kò ní bí ikọ̀ kílọ̀bù wá. Ọba àti ẹ̀fọ́ rẹ̀ rẹ̀ mí o. Kí ènìyàn tó jẹ́. Honestly mi ò mọ tó ń bá ẹlẹ́dàá ẹ̀rù rárá karùn ẹ̀ lọ́sùkù kò máa sá nílé ìwé abíkínì tó mọ̀ gbogbo eléyìí so tí mi ò bá ṣe bí abiyamọ kí n gbìyànjú kí n gbéra lọ sí skul ẹ̀ lálẹ́ àná tí mo fi rí ọ̀rẹ́ ẹ̀ ní hostel tó fi jẹ́ kí n mọ̀ pé ilé ijó ló wà bó ṣe ń bọ̀ láàárọ̀ yìí sìn impression tó máa fún wa náà ni pé skul ló ti ń bọ̀ ọlọ́run ló mọjọ́ tó ti attend the class ìgbẹ̀yìn òní ìyá ń bẹ fún ọmọ tí yóò gbọ́n ẹkún sì ń bẹ fún ọmọ tó ń sáré kiri àìmọye èèyàn tó tu àfi tí ò tu ẹ níta bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ tí wọ́n ń sunkún pípa àwọn ọ̀rẹ́ ni rán wọn lọ́léèwé àjànàkú ń sunkún àìlórí erin sunkún pé tòun pọ̀ àánú ẹ̀ ṣe mí o tàbádẹ̀ wí ká tó rí ta láì wí pa mẹ́rin ní jẹ́ àsọ̀rọ̀ ẹ̀ ti jọ pa ẹ̀ ti jọ kún ẹ̀ ti jọ pílánì alẹ́ àná rè níbí mind mi ń sọ fún mi pé ọmọdé yìí ò sí ní school mo ní mo fẹ́ wá ẹ lọ́wọ́ ò sí ní school ó ní ẹ má lọ ẹ má ṣe ilẹ̀ ti ṣú ilẹ̀ ti mọ̀ àfi bẹ́ẹ̀ ni pé ẹ ti jọ mu ó ti mọ̀ pa ṣeré máa tú ni ó ti mọ̀ pa ṣeré máa tú ni ọlọ́run ló ní kí n gbọ̀nà school ẹ lọ tí mo fi mọ̀ pé ilé ijó ló máa ń lọ káàkiri wò mí alágẹmọ ti bímọ tán àìmọjó òkùsàgẹmọ lọ́wọ́ òkàn mi ó òkàn mi ẹ̀ẹ́dẹ̀jọ̀ràn àtọyìn ẹ̀dùnà kí wàá ní tèmi bẹ́ẹ̀ sí. ìkín àti mọ̀ mi. ṣé o mọ̀ wípé amúnibú ni ẹran ọ̀bì yẹn yẹn ẹ dúró kí ni mo fẹ́ ṣe sọ́rọ̀ ẹ̀ náà ìwọ ló máa ṣẹ́bẹ̀ bàbá ẹ̀ máa fi ẹlẹ̀ èmi ló máa máa dojú ìjà kọ ṣé mo rán ẹ nílé ijó ni agbó mọ́ bó ti ṣe ń rìnrìn ẹ̀ láti jẹ tèmi pẹ̀lú ẹ̀ àpẹẹrẹ mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ fíkì pé bóyá wà ní school ṣé mo lájẹ ni àbí even at your age mo fẹ́ máa ṣọ́ ìrìn ẹsẹ̀ káàkiri ni ṣé mo pé mò ń kìlọ̀ fún ẹ wọ́n kìlọ̀ fún ẹ o àkọ́gbà ló fẹ́ yà ó kì í ṣe àbí ikọ̀ torí mi gbìyànjú tèmi ṣé wọn náà ń gbọ́ràn sí i ṣé òun gbọ́ràn kó wájú mi. mo fẹ́ kó kókó kó ṣùkúrò wájú mi jọ kó get out idiot amúnibú ni ẹran ọ̀bí yẹ mo rí bó ti ṣe rí. àdẹ̀kù ẹtí tó ti fi rán ni oṣù àtàkùkọ̀ ṣàfẹ́ gbọ́ náà ni. òwe kan náà lè máa máa tẹnu mọ́ bí adégbọ́nà kú amúnibú ni ẹran píjẹ amúnibú ni ẹran píjẹ ṣé yẹn nìkan ló kù ni. ṣé bí wọ́n ní ká tó bá ṣẹ̀ òun lọ́ba máa ń gé ṣé mo bá gbé skúlù mo mú mo mọ̀rin ẹ̀ ni observation bible sọ wípé a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ kì í ṣe ká tó ṣe nìkan lọ bá ń gé o a ó sì bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ni mo ṣe ń pariwo ká má bàa bẹ̀ṣẹ̀ ìyá wò lára ọmọ ká má bàa bẹ̀ṣẹ̀ ọmọ wò lára ìyá ni mo ṣe ń ké o. mo fẹ́ bẹ̀ṣẹ̀ wò lára tèmi àbí èmi ni mo mọ́ ní kọ̀ọ̀bù ti ṣe ń rìn ọmọ tó pè mí pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ láti bí ìjẹta ṣé mi ò tara tó ṣé mi kì orí mi ẹ má má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ èdùn àdàkùn ẹ ká sọ ṣọ ẹ̀mí ẹ ká sọ mọ́mí ọmọdé wa. orí ọkọ má sọ ọmọ mi dọ̀tá fún mi èrè lọ́kọ́ mi jẹ́ lápọ̀. ẹ ká sọ ẹ ká sọ yes ma ṣe wa ok yes ma ẹ wo díẹ̀ ló kù kẹpàdé ẹ̀gbọ́n yín o kò pẹ́ tó jáde lẹ́yìn wọlé yìí ẹ ṣe sáré pé bóyá kò tí ì rìn jìnnà. ẹ kò tẹ̀ ń ṣàwọn ni mò ń wá wa ẹjọ́ ọmọlẹ̀wà ń kọ́. ọmọlẹ̀wà ń wà ní yàrá ẹ̀. mo fẹ́ rí àtẹ̀yìn náà mo fẹ́ rẹ̀ méjì. ṣé kò sàn bẹ́ẹ̀. má bà sílẹ̀ mi. ẹ jẹ́ nǹkan ọmọ yín. lẹ́wà ọmọlẹ́wà. màá. à ń tẹ́ ń wá ẹ o shop all is well? Ah, everything is well. Good afternoon. Báwo ni ṣe wá? Good afternoon. Kásùn. Ẹ wo, ìyá lẹ́wà. Má. Ẹ̀yin ni mo wá rí. Ẹ̀yin àti ọmọ lẹ́wà. Kó má bàa sí náà dẹ̀ ni. Ṣé rí ọkọ yín ló fẹjọ́ yín sùn mí? Ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn mo wò pé kò possible wá ìtẹ̀sí màmá ṣe bẹ́ẹ̀ yẹn. kí ló ní mo ṣe fóun. wọ́n lẹ̀ ń bọ̀ mọ́ jẹ́ wọ́n ní tọ́mọ bá ṣẹ̀ ẹ̀ kí n bá wí táwọn balẹ̀ tí wọ́n ń bá wí ẹ máa fọwọ́ báyìí ẹ máa fi máa ra lórí kí ló dé sí fẹ́ bá yí ọmọ jẹ́ fún wa. èmi. yes kódà kí lè bọ́ mo jẹ́ fún. ìyá mi ẹ ẹ dẹ kéré ńgbà tẹ wàá fẹ́ mi nílé wa o discipline táwọn òbí mi ń still sí inú ayé mi ó ṣì wà ń bẹ̀ ẹ̀yin fún ayé dẹ̀ wípé till date I am still a very strict disciplinarian aside that gbogbo èèyàn ló mọ̀ pé ọmọ tó bá dáa ní ti bàbá èyí tí ò bá sun ọ̀bá ìtì yẹ ẹ̀ ni kí ni yín náà ló jókòó yẹ̀bi léèrè. mo bá mi kí báyìí wí matter of fact mo ń bá ọmọ yín wí lọ́wọ́ òun ni mo gbóyin tí mo fi wá bá yín yẹn kíní kan ló máa dùn mí tẹ́gbọ̀n yín máa ṣe o èyí tó yẹ kó fi fẹ́ ju ara ẹ̀ sùn yín kò rojọ́ kò sígbà nǹkan báyìí tó ṣe tí bàbá mi bàbí tí mò ń support o kinní kan ló máa ń dùn mí tí ẹ̀gbọ́n yín máa ń ṣe èmi dẹ̀ expect yìí pé òun fúnra rẹ̀ ló yẹ kó checkmate ara ẹ̀ lórí aspect yẹn anytime tí ọmọ yín bá ti ṣẹ̀ báyìí inside kó fúngun mọ́ níjẹ̀ báyìí alápẹ̀pẹ̀ tèmi ń ló máa máa gbá lójú ó máa fi ọmọ lẹ́wà sílẹ̀ ni èmi ló máa fúngun mọ́ bí ẹni wípé èmi ni mo ní kó máa ṣìwàwù àbí pé kó máa misbehave bẹ́ẹ̀ ni kí ṣáà ṣòkú ẹbí lèrè tí n bá parọ́ mọ̀. Ah, ẹ sọ pé ẹ̀gbọ́n mi ò kí n bá wí. it's the other way round o èmi gangan ni mo máa ń balẹ̀ wà wí jù òun ló jókòó yìí ẹbí lèrè. ó dà máa bá wọn sọ <clears throat> àǹtí ń gbọ́ kí ló dé tó yẹ pé tó bá bẹ wíwọ́ lò kí n gbọ́. má. ṣé etí ń ẹ̀ ògbọ́n nǹkan tà sí látàrọ̀ ẹ́ wọn náà máa bẹ́ẹ̀ wí òkì ń gbọ́ wọn lòun lọ klọ́ọ̀bù káàkiri. òun ṣe bí aṣẹ́wó bí ọmọ tó ní ìrọ̀kiri òun mu sìgá òun fagbó kí ló ń fa agbó ládàradà yẹn fún ẹ náà wọn kọ́ ló bá sọ̀rọ̀ ni. àǹtí ẹ̀wọ̀ ẹgbẹ́ ojújà rẹ̀ já pa ah, ẹ̀jẹ̀ wá síbi ìbẹ̀ máa pa olé mi lórí bíi pé mojọ́ mọ wọ́ owó tá a fẹ́ gbà ní kẹ́ gbà lọ́wọ́ popsi ẹ má wàá máa fún de come this house dey give me voice at all no dey give me voice èmi mo ní life mi nǹkan tó bá wù mí máa fi life mi kéèrè ìjà pa. èmi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. èmi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. padà wá sí ibà yìí. èyí ah, náà déjú kò sí ìjà ọmọ yín sọ̀rọ̀ sí mi ṣé síbí kò máa rí mi kí n lè gbé ìwọ tó rí ah, mi. Ìyá nǹkan ṣe é. Ìsọnù yìí pọ̀. Lẹ́wà. Ah, mo ṣe léwọ̀ lé. Iye ọkọ mi pọ̀. Ẹ má wò rí. Eh, eh, eh, ẹ má wò rí. Ó ṣe é o lọ́wọ́ ọmọ lọ́wọ́. ẹ ẹ stop there dúró sílẹ̀ yẹn tó bá ń kú màá fi turn around. lẹ́wà ọmọ lẹ́wà kí ni mo ṣe fún ẹ kó tó yọ̀bọ̀ sí mi ó bèrè foolish question lọ́wọ́ mi àbí ìwọ bàbá òṣì mo máa pa ẹ́ pátápátá lè nìyí kó wo kè kó wo lè èyí ló máa ráyè mọ́. àtúntò lọ́nà má yẹ kó fi wọlé kí n tó wọ kí kí n tó wọlé wá ti carry out mission yìí jọ please káì káì káì káì má má. ẹ̀gbọ́n mi bí mo ṣe tají nìyẹn. aláì má serious o ẹ̀rù bá èmi náà gan nítorí mo ṣe kọ́kọ́ jí báyìí mo kọ́kọ́ gbàdúrà lẹ́yìn tí mo gbàdúrà tó mo wá pe pásítọ̀ mo ṣàlàyé everything fún pásítọ̀ pásítọ̀ wá ní kí n sọ fún yín pé wọ́n ní kẹ́ gbàdúrà kẹ́ wá gbàwẹ̀ kẹ́ gbàwẹ̀ ọjọ́ méje pẹ̀lú àdúrà ṣe ti gbọ́ pé tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ogun máa ṣe. àti gbọ́ ọmọ wù mí má bínú ṣé ní ojú àlá ètò náà láyìn ṣé gangan gangan ọmọ wù mí ọmọ mi lórí tó yọ̀bọ̀n ti bàbá ẹ̀ báyìí bọ́dá ń bá lè yín sọ̀rọ̀ bá ṣé mi wàá dá ọmọ lẹ̀ wà mọ́mọ́ ni. ó dààmú ó dààmú ó dààmú inú tó mú mi sọ bẹ́ẹ̀ rí nígbà tó nọ́rọ̀ wá kà jáde èmi rò pé ọ̀rọ̀ tó bá gbàrọ̀ ẹnìkan ìfalẹ̀ sọ irú ọ̀rọ̀ ńlá báyìí ó yẹ kó pe mi kó pe màmá Ọmọ́wùnmí kó dẹjọ́ ṣàlàyé lójú wa kájọ́ mọ́ta máa ṣe kájọ́ gbàgbé àtàdúrà ní ẹgbẹ́ sọ fún wa báwo lè ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́n mi báwo ni mo ṣe máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ lójú wọn. má bínú má bínú àjẹ orí mi ò tiẹ̀ pé mọ́. mi sọ pé orí yìí ò pé ṣé èmi kò gbogbo aṣọ kọ́là ń sá lóhùn ni. má bínú ah. má bínú mo ti gbọ́. ok bóyá kí àdúrà yẹn lè tètè gbà ìgbà tọ́rọ̀ ti rí bó ṣe ní ó máa rí ẹnu kẹ́mi pé màmá ọmọlẹ́wà kí n pè pé báyìí báyìí ló ṣẹlẹ̀ o àlátàbúrò mi láre o wọ́n dẹ̀ ní ká gbàwé àtàdúrà kó lè tètè fast táà méjèèjì bá jọ bá pọ̀ ẹ̀gbọ́n mi ṣáà máa ń bíyàn òun ṣá ah, nǹkan tó bá wọn ènìkẹ́ ṣe mi ò mọ báwo la ṣe ń gé yín lọ́wọ́ tẹ̀dẹ̀ tó ń bòrùka sí ah, kó tó bá ti wọn ní kẹ́ ṣe ẹ̀wò tèmi ni pé ẹ̀yin ni tèmi èmi ti ṣàlàyé fún yín kò tí pásítọ̀ ni sọ pásítọ̀ dẹ̀ wá jíṣẹ́ fún mi pé kí n sọ fún pé kẹ́ sọ fún gbogbo èèyàn o ẹ̀yin lọ ní kí n sọ fún bá dẹ̀ wọ́n àwọn yìí. ó dà pé ó dà pé ẹ̀yin tèmi lọ́wọ́ mọ̀ ń bọ̀ rúkà wọn ṣáà ẹ ṣe péyà yẹn size size mi wọ́n ló mọ̀ ṣá máa bí fún sí ẹ. ojú máa ń go kai yes who's there. Oh. Hey, hey, hi, Hey, what's up, girls? How you doing, no? How are you? What's going on? Nothing much. Fine. Nothing much. Eh, kó tó máa ṣe gbogbo paparazzi yẹn, ìyàwó ẹ̀ ò sí nílé o. Ń bọ́ ló lọ. ti jáde. Ó jáde lọ síbò. Kí ló tó máa jáde tí ò ń sọ fún mi ọkọ̀ ní jáde pẹ̀lú kò sẹ́ni tó lè bá wí. Ah, abájọ náà mò ń pè é mò ń pè é kò gbé call at some point pàtó yá ó pa fóònù ó ti lọ bí tẹ́yìn náà lè sọ talk to me now, àwọn ẹ̀dẹ̀wò mi ràn you know what is fine tó bá ṣe dé kó tó jókòó láti bá ṣe ń wọnú ilé ẹ̀ sọ pé mo ní kó pè mí kó pè mí immediately else. sorry ma lórí fún wa yìí akọ̀dédé máa ń bẹ̀rẹ̀ mẹ́kọ̀ọ́sẹ̀ tó lè bá yóò ní wèrè wo nìyẹn. má má bínú balẹ̀. ẹ ah. eh, bọ̀ kí ló dé tí Bánjí ṣe burú báyìí náà ó ti burú jù. Ah, ah. Ah, kí ló ṣẹlẹ̀ sí Bánjí débi pé mo kí gan kò dá mi ló dẹ̀ tó fran fẹsẹ̀ why. ah babe tó bá tó ṣe para fún wa mi ò ẹ́bà rí nínú mood yẹn rí láyé mi. Eh. Eh, kí ló ṣẹlẹ̀. Eh, ẹ wo ẹ̀yin babes ẹ farabalẹ̀ o ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ o gbogbo wa la mọ̀ pé Bánjí burú bọ́bọ́ tó lọ yẹn ó burú gan kí ló ti ilẹ̀ wa ṣe máa decide pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó burú lòun fẹ́fẹ́ ó kàn fẹ́ dá wàhálà lẹ̀ sí láìfẹ́ ni o. so lẹ́nu títí yẹn yín lè advice pé kí ilẹ̀ wa kó má fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé wàá gbọ́ èmi ò kí ń ṣe àbòsí tílẹ̀ wa bá ti dé ẹ pé jókòó fi ṣàlàyé. orí mi yé mama jẹ́ ń jẹ̀bi lórí ọmọ mama jẹ́ ń àyà tó máa ń dùn mí yẹn kàn déédéé ta mi wá látòjú oorun ni suddenly. ó pọ̀ pa ìsìn náà tí mo fi ẹ̀ lẹ̀ sójú oorun ṣé òun mo gbá kó tó sùn ni mo lògùn even èyí tí dókítà kọ fún mi lánàá tí mo ní mi ò rántí rà mo ti rà á láàárọ̀ yìí mo dẹ̀ kí n tó sùn. babalẹ́wà tó o bá lo gbogbo oògùn ẹ bó ti ṣe yẹ kó o lò tí ó tún jẹ́ gbìgbì àyà ẹ ló tún ta ẹ́ jí lójijì yìí then something is wrong. Eh? kí ló dé tó ṣe dókítà ara ẹ̀ fúnra ara ẹ̀ máa yí fúnra ẹ̀ lọ́kàn balẹ̀ kí ló tó ń fẹ́ kí ló ń wá we are just too comfortable matter of fact a comfortable ju comfortability lọ eh? gbogbo asset ẹ pátápátá kò sí nǹkan tó ṣe gbogbo business ẹ pátápátá they are running fine so kí ló fẹ́ ná kí ló fẹ́ dánlọ́wọ́ ṣe fún ẹ ó dẹ̀ fi rẹ̀ lọ́kàn balẹ̀ kó ṣàánú mi. kí n ṣe díẹ̀ kí n lò mí mi ò kó nǹkan kan sọ́kàn. Ah. ẹ̀nà báwo wá ní sùn ti fi bẹ́tà lọ. Eh, babalẹ́wà. bóyá tí n bá relax díẹ̀ màá tún lo oògùn tí a fà yẹn fún mi bóyá kí n tún lò bóyá tó máa suppress ẹ. ok tó bá jí àbí ṣọ́ máa sọ balance. no no no no no no no tí n bá relax díẹ̀ màá lóògùn yẹn bóyá kó lọ bá mi gbé wá. ok jẹ́ kí n lọ gbé yẹn wá sáré. ṣe rí ẹ̀yin ọ̀rẹ́ mi níbi tá a bá dé èmi ti decide pé mo fẹ́ kúrò láàrin ìlú gba ilé síta. kúrò kúrò mi kí ló ṣẹlẹ̀ ṣé kan wá ṣe ti ààbẹ̀ ni what happened. anybody ṣe mí kò sẹ́nibọ̀dì tó ṣe mí But mi èmi notice wọn kò ní ẹjọ́ mẹ́ta pé ọmọlẹ́wà ó ti di drug addict ṣe fẹ́ gbọ́ ó ń fa igbó kò sí nǹkan tí kò lè fà èmi ò dẹ̀ wá lè jẹ́ kó báyìí mi ṣé wàá mọ nǹkan tó bá wà fà tó bá máa sunkún ẹ à bóyá kò bá lára mu tí ò bá dẹ̀ bá lára mu ṣe bí á stop ẹ̀ àbí èmi ò rò bóyá ìyẹn ni o because tó bá ń fà lọ́wọ́ máa máa sunkún ni ó dà pé wà depressed nǹkan kan wà tó ń bọ́dà ẹ̀ kò dẹ̀ rẹ́dì láti sọ fún mi because mo ti bí severally kò sọ nǹkan kan fún mi nítorí tó ṣe ń bá a lọ yìí ó lè para ẹ̀ tí ò bá dẹ̀ para ó lè ṣèyàn léṣe àwa yìí ni wọ́n dẹ̀ máa mú èmi dẹ̀ ní mi lẹ́mi wàhálà rízì nìyẹn tí mo ṣe fẹ́ kúrò láti lọ gbalẹ̀ síbò. Hmm, hmm, òótọ́ ọ̀rọ̀ ló sọ ọ́ torí wọ́n ní pé tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò móbì tí ò bá rí èèyàn sàn fún èrò rẹ̀ ò ní jẹ́ ká sùn lóru. ìdí nìyẹn tí mo fi ní an láti wá nǹkan ṣe sí i torí èmi ń kúrò ní ti tèmi ni mo ṣe pè yín. sori pọ́ǹtì tí wà nínú ọ̀rọ̀ tó sọ mo rí i pé pọ́ǹtì wà nù ẹ̀gàn ṣó wá rí ṣó ti gbàgbé pé òun láìkọ́ máa tébù ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn ó ṣe jẹ́ kí ilẹ̀ wà á dé kó sì tiẹ̀ dáhùn kó tébù máa tẹ̀pá báyìí báyìí o addict ẹ̀ ti wo orí ẹ drug ẹ̀ ṣe kí nìkan instead tó fi pè àwa jókòó èyí òun ò sí ń bẹ̀ kó bá sọ. Oh God ṣáyà yẹn náà tún ni. ẹ eh, àyà yẹn ni but alákanimọ́lá ló tún wá shoot ẹ out ló tún wá jẹ́ kí àyà yẹn dùn mí wá látọjú oorun. wúrà ah, ah. làbúrúkú wa nìyẹn. ẹ eh, mo lálàá wípé èmi àti ọmọlẹ́wà ọmọ mi mo ní kó lọ gbé oúnjẹ wá ní kitchen ó ṣe débẹ̀ ibi tó ti bu oúnjẹ yẹn tán mo wá rí tó ń da nǹkan kan sóúnjẹ yẹn bíi poison bí mo ṣe ka ọmọlẹ́wà mọ́bẹ́ nìyẹn mo ní kí lóun dà sóúnjẹ ó ní rárá o ó lóun ò dá nǹkan kan sí o mo ní òkè tẹ́sítì oúnjẹ yẹn mo ṣe yàrí nìyẹn mo wá ń bí mo ní ọmọlẹ́wà dájúdájú ó fẹ́ pọ́ìsìn mi kí ni mo ṣe fún ẹ bọ́mọ mi ṣe come out lójú àlá ẹ̀ nìyẹn ó ní yes ó ní òun fẹ́ pọ́ìsìn mi òun fẹ́ pa mí ǹjẹ́ kí ni mo ṣe fún ẹ ó ní nǹkan dédé èètì mi ní à máa wí pé irú èwo lélẹ́yìí so ariwo tí mo wá pa lójú àlá yẹn nígbà tí màá jí sáyẹ́ǹsì mo wá rí i pé àyà tó máa ń dùn mí yẹn ó kàn tún shoot out ní ó bá tún bẹ̀rẹ̀ sí í dùn mí. ah i reject it in jesus name ọlọ́run ní jẹ́ ká rírọ̀ ẹ̀ ó yá ọkọ mi já pray ká fi àvá àti àlá burúkú. àdúrà ni but mọ́mí ọmọlẹ́wà ẹ̀ṣọ́ wa rí aláì tí wàá fẹ́ máa nítumọ̀ báyìí because ẹnìkan ti jíṣẹ́ fún mi náà torí something similar to this lójú àlá tó jíṣẹ́ fún mi pé ọmọlẹ́wà ọmọ mi ó gbébọn ó fẹ́ pa olódì mi ṣe ti wá rí èmi wá mọ́ arígbó tí wàá ń jọra wọn. èmi máa má sọ ìdọ̀tí ọ̀rọ̀ lẹ́nu jàre ọlọ́run ní jẹ́ kí mi rú ẹ̀ láyé mi irú irú ìrùkúrú ọ̀hún òwòrìwò náà lẹ́jọ́ nínú ìkúrì tẹ̀jọ́ rí ẹ̀ tẹ̀jọ́ nínú òṣì ìrora dáradára ìran ìjà síra yín ìwọ ló mọbi tó jiyàn dé o ìwọ ló dẹ̀ mọbi tó kí fádé ìgbà tá a bá ń transgress ẹsẹ̀ káàkiri ìgboro ẹ ní mọ̀ ìwọ ló mọ ibi tó tojú bọ̀ àwọn wèrè tajọ́ ṣòṣìṣọ́ ní burúkú káàkiri ìgboro ó láti jẹ́ pé àwọn lórí lójú àlà ṣùgbọ́n rí i pé mo ti gba ẹ̀ mú báyìí sí red handed má ṣì kú tí ò dá lọ́mọ mi lórí o kó wá bi tó tó tó tó tó tó bá fún wa lọ́ọ̀ẹ́sì. wọn kò tí mọ̀ tẹ́lẹ̀ èmi ni mi ò gbọ́rọ̀ wọn sọ fún mi èmi ni mi ò gbọ́ alẹ́ tí lápá ni mi wọ́n ní kí n má sọ fún ẹ kí n má jẹ́ ó gbọ́ èmi ni mi ò gbọ́ má bínú. Banji. Ah! Bolo What are you doing with a gun? Filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ fesílẹ̀. Ah! Why do you have a gun in your hand? Ah! Má fọkàn má fọkàn drop ẹ̀ sílẹ̀ bolo ti rí bọ̀. mò ń fìbọn ṣe nù rẹ. kí ló ń wá kiri kí ló ń kí ló ń aṣọ wà bí tó tún yẹn náà gbàtà ló wà bẹ́ẹ̀ kí ni kò tó ń kiri. I was helping you to do something in your room. First you should do what? tó bá ní kò ṣe ni kò ṣe jàre ah kí ló ń wá kí tó lọ́n tún gbogbo ẹ̀ kò sí nǹkan tó lọ́n tún yẹn kò sí nǹkan tó fẹ́ tún ṣe ń bẹ̀ wọ́n lọ ìdí bẹ̀ gan the first distance. Bandi, I'm not joking. I'm not joking either. seriously mi ò bẹ ṣeré kí ló ń fi ìbọn ṣe nílé. wọ́n tún wá kiri. tell me táyé dùnmídé gan táyé dùnmídé gan wọ́n bá sọ. mi ìṣeré o mi ìṣeré o. o máa ní láti ní sùúrù ni o ó ti dé bá àwọn méjèèjì o tó bá pa láriwo àkóbánifẹ́mi àti ẹ̀ tó máa ṣe sùúrù gan ni tó ti wọ́n táyé dùnmídé gan yóò mi. You see this? Um, calm down now. Jolima sá fún mi. Kí ni ìtiwánilé for God knows how long tó dé mọ́. You didn't tell me. I don't need to tell you. If I told you, o lè má wà bímọ, o lè scare obìnrin ní ẹ̀ náà. Kí ni tó jẹ́ pé bí a mo fi ń ṣe nǹkan tó mọ̀ kò sí ní mi tó mọ̀ kò jẹ́ pé mo lọ ibì kan tó mọ̀ o ò dẹ̀ bá nìkan ní lọ́wọ́ mi tábà ní bí a mo fi ń jalè ni. Just for my protection, mo fi ń protect ara mi ni. Mo mọ̀ pa ara ilé ayé gbé ni. I mean everybody wọn wọ́n yé do something do something anything can happen at any time just to protect me ni. Eh? Do you not trust me? This is the problem I have with you. If I told you earlier, o lè má fi wà mí, why can't you trust me? I can't hurt you now, baby. Look, Why are you doing this? Eh, baby, trust me now. Eh? This is just to protect myself Come on, Me, me, the fish. Shaking Why are you protecting yourself? I mean, ah, ah, now? Why ah, ayé náà ah, ayé body protect rẹ̀ náà ẹ̀ka rìnrìn tí kò lọ. you tó bá wá lọ́tún go kọjú sí i, ó yẹ ìyẹn kò gbúdọ̀ sùn Are you, are you, náà. Ayé ayé ayé rẹ̀ more? Àbí kí n mọ. Mm. No, wait, wait, no tí o dẹ̀ ní kí n sọ láti jẹ ká ní mo tí sọ fún ẹ kọ́ mọ́ wá bímọ. <laughs> wait what it's not gonna hurt you calm down. do you really love me babe. <laughs> ṣèrè question yẹn funny. ni ó dàbí pé kò bẹ̀rẹ̀ lọ́mọ pé ṣe mo fẹ́ jí láàárọ̀ ọ̀la of course yes i love you with everything i have this is. i want you to do something for me in fact àwa méjèèjì la jọ máa ṣe. pa mí ni. Ah, gentleman. kí ni mo ṣe ṣe fẹ́ pa mí ni. ìwọ ló wá kọlu mọ́tò náà mi ò ṣáà sáré àbí kí ni. èmi ẹ gbà mí náà. ẹ ẹ sà ẹ kí ni ẹ. o ti rí bóyá ń lọ má fọ ń bò. Ah! ọmọ mi ni ọmọ mi ah. dọ́tà mi ni. ẹ eh, sọ́tọ̀. ẹ dá mi mọ̀ àbí rescue mi ò rí wọn ni. ace dákẹ́ má máa lọ́bi ló ń ṣe. dádì ẹ jẹ̀bi kù ṣé ẹ mọ̀ pé jẹ̀bi kú ṣá. ẹ fẹ́ pa mi kí ni mo ṣe fún ọ. ọ̀yà ṣàlàyé tó bá dọ̀rùn bá máa mọ nǹkan. ẹjọ́ ẹ bá ń bẹ ẹ you see okay. tó bá jẹ́ pé ah, no no no no no, mi ò béèrè ọ̀tá mo lè gbé mọ́tò sílẹ̀ mo lè gbé owó wà boot. Ah, kí ni mo wá ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ. ẹ̀yin ah, guys i waste time i waste time ibà. àwájọ oníbàárà ò fẹ́ fún amọ́tò ẹ̀fọ́ ojú àwọn ìṣà ẹ ọjọ́. ọjọ́ kẹ sọ́kẹ̀ stop the drive. sir what up sir hello guys. hello mọ́mí lẹ́wà ṣe wà ok kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ mi irọ́ ni o ibo wà hospital wo Omo rẹ wa shoot ba ẹ Okay, ma mo mọ àbáyé hospital rẹ wà. okay, okay. ok mo ń bọ̀ bẹ́ẹ̀ sí ṣẹ́gbọ́n ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ fọ mo ń bọ̀ bẹ́ẹ̀ ah mo dẹ̀ so, mo so fẹ́ gbọ́n mo lálàá mi máa ń ṣe ah. ooo irú ọmọ wo lè lè nukú lọ́sí irú ọmọ yìí nítorí Ọlọ́run nítorí Ọlọ́run. ẹ̀yin ọmọdé ìsìn tẹ bá ti ń mú kí ẹ máa máa wùwà kí wa kí ni ó fún ẹ ní ẹfọ́ntì láti rí o pé bàbá tó bí ẹ lọ́mọ your biological father ló fẹ́ pa kí ni bàbá ò bá ṣe fún ẹ for your information bàbá ò ti kú o is very much alive why will you try to kill your own father. àwọn ọlọ́sọ̀rọ̀ ọ̀gá mo ti sọ fún yín mi ò ní sọ anything fún yín until tí báyìí bàbá mi jókòó báyìí ẹ bá mi pe mọ́ ìmì àtàntí mi náà mo lè sọ anything gbà yẹn but for now kò sí nǹkan kan tí mo fẹ́ sọ fún yín táfẹ́ pa mí ni kẹ́ pa mí o i'm not saying anything. mo ti rí i pé o lágídí gan mo dẹ̀ mọ̀ nǹkan tí màá ṣe fún ẹ i take you back there now màá mú ẹ padà lọ síbi tí mo ti mú ẹ my boys will torture you wọ́n á bá ẹ wí by the time they are done with you wọn ò ní kó ẹkú tó jẹ́wọ́ nonsense. Um, ẹnlẹ́ kú jòkó ṣé nígbà tí arrest ọmọ yín ó kọ àwọn statement kan ó dẹ̀ tó ṣe àwọn àlàyé kan ìtorí ẹ̀ ni mo ṣe fẹ́ kó ṣojú àǹtí ẹ̀yin tẹ́ jẹ́ àbúrò bàbá ẹ̀ àti mọ́mì ẹ̀ ó yá. Yeah kí ló ní dáàdi ẹ ṣe. ẹ jẹ́ ọ̀gá ọlọ́pàá ìjọ dúró nù kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ irú àlàyé wo ló wà ní ẹnu ẹ̀ ní ẹnu ọmọ burúkú tó fẹ́ sọ tó máa ti túlẹ̀ lóun fẹ́ pa bàbá tó bí ní ọmọ ẹ̀gbọ́n ti tèmi ṣó pọ́sibù ni ẹ̀lẹ́ ní kó máa ṣàlàyé kí ló wà lẹ́nu ẹ̀ fẹ́ sọ. ẹyọkọ mi ẹ bá ṣe sùúrù mà ní ìsọpọ́ọ̀tì wọn tó ṣe fún bàbá ẹ but wọn ní ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀gà ló máa lẹ́gà ń pa àtó ẹ jẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. ká ṣe sùúrù ṣèbí bọ́yẹ sọ pé máa ń fọwọ́ la lórí náà òun ló sì bá débi báyìí kí fọwọ́ kí ṣe sùúrù kó pa mí lẹ́gbọ́n dànù àbí kí ṣe sùúrù ó dáa. torí ẹ̀ la ṣe ní pé kẹ wá kó lè ṣojú yín ó yá kí ló ní dáàdi ẹ ṣe. ó ti lé ní ọdún kan tí dáàdi mi ti ń fi tipa bá mi lò pọ̀. ó parọ́ irọ́ ló pa irọ́ ló pa mọ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹjọ́ tó lọ́rùn ọmọ yìí pàrọ̀ mọ yín sì sí sí àìrò ọmọ wò lè lé ẹjọ́ ẹ̀gbọ́n mi ẹ sọ fún wọn pé rọ́ ló ń pa ẹ sọ fún wọn pé rọ́ ló ń pa ẹ sọ̀rọ̀ ń parọ́ mọ yín. láti mi ṣe fẹ́ dínà ẹ̀ ni no ẹ sọ fún mi ẹ sọ pé mò ń parọ́ tell me i'm lying àti bí ọdún kan rántí ní kí n má sọ fún anybody don't even bá mi lò pọ̀ yọ̀ ẹ̀ yẹ sọ. ìyá bọ́lẹ̀ náà. dádì hòtẹ́ẹ̀lì lélẹ̀ iná ibi skul ẹ̀ ń gbé mi lọ. oh good Hotel mo gbé ẹ wá school, ni mo ní mo gbé ẹ lọ but mo kàn ní ka branch ka ní stopover níbí ka mu drink tó ń jẹ bá wù wá jẹ ká jẹun ká lè tún relax ká tó tún máa gbé ẹ lọ sí skul. Ah, dádì ẹ wo bí ẹ meeting ẹ wá ṣe ẹ lọ máa jókòó sínú mọ́tò i'm not coming down. oh god mo fẹ́ kó understand ohun tí mo sọ sori johnny school ẹ̀yẹn èèyàn gbọ́dọ̀ stop over, stop over. la ní níbí adé tó máa continue johnny wa. dáàdi àwọn gbogbo tẹ̀ ń dáwó yé mi i'm not coming down. oh good But you understand ní tó fẹ́ ṣẹlẹ̀ o ti yé i don't want to do. nígbà tó ti wá yé ẹyìn ẹ̀dá ok kò sí tó jọ bẹ́ẹ̀ mọ́ mo kàn fẹ́ kó bọ́ọ̀lẹ̀ bó tiẹ̀ ṣe omi lásán kakàn mu màá máa gbé ẹ lọ sí school come on. oh my good God. Oh, that's good. Sweet baby. Sweet baby. <sighs> My dear. Let me quickly tell you this. Surely you ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ohun tó dó bá dẹ̀dẹ̀ ìrọ̀rùn mọ́ but please don't you ever tell anybody má sọ fún ẹ̀dá alàyè o màá sọ implication ẹ̀ fún ẹ tó bá sọ fún yàn kò bá jẹ́ mi mo sọ fún yàn kó tẹnu mi jáde pé èmi àtọmọ mi jọ lájọṣepọ̀ ikú ni kò lóògùn kankan tó bá dẹ̀ jẹ́wọ́ náà lọ wá dìmẹ̀ fit lọ wá wò pé kò sí ohun tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ń pe mọ́mì mi kí n sọ fún wọn àbí kí n pọ̀rẹ́ mi àbí kí n pẹ́ bí tó bá sọ fún wọn pé dáàdi ẹbẹ nájọṣepọ̀ ikú ni o kò lóògùn kankan so ìdí nìyí mo ṣe ń sọ fún yín pé má sọ fún yàn o ṣòrí ó ti ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan tuntun lábẹ́ ọ̀run ṣètò bá máa dà ẹ̀yà lọ́kùnrin náà mo will bí ẹni enjoy relationship please stop I don't want to do please. stop lying my friend. Can you be deal. okay okay move closer. I don't know. Sorry, please I don't want to know. I want to tell you something. I don't know stop I don't want this my mom said you know please please you enough I'm out enough I don't want. Please. Daddy, Daddy, no. pé tí n bá sọ fún anybody pé mo máa kú mi ò dẹ̀ fẹ́ kú tó ni mo ṣe fi ọ̀rọ̀ yẹn sínú that is the reason why tí mo fi mọtí tí mo fi misbehave kò ń ṣe nǹkan tó wù mí láti ọkàn láti máa bà yín nínú jẹ́ but dáàdi mi máa wá fi ipá bá mi lò pọ̀ every time not until ìgbà tí mo pàdé pásítọ̀. sista alara eh, àwọn kìnìún náà nìyẹn kọlọ́run ṣàánú wa eh, for advice kan tí mo kàn ní fún yín ni pé. gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín ẹ má bá wọn jà o lórúkọ jésù èṣù ò ní jọba lórí wa lórúkọ jésù ayé wa á padà ní ìyanjú. ẹ pẹ̀lẹ́ mà ẹ jọ ṣé mo lè bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sáyẹ́lẹ́ bá sọ̀rọ̀. sista ẹ rọra mà bá a ṣe wà nínú ilé yẹn ẹ̀mí ọlọ́run bá mi sọ pé kí n bá yín sọ̀rọ̀ àmọ́ mi mọ bẹ́ẹ̀ ṣe máa rí kẹ má lọ máa wò ó pé irú èèyàn báyìí bá yín sọ̀rọ̀ àbí nǹkan kan. ara sa ẹ lè bá sọ̀rọ̀ sá. ṣùgbọ́n tẹ bá ní ìgbàgbọ́ mà amúmirí àwọn ogun kan nínú ayé yín amúmirí àwọn nǹkan kan tí ẹ̀ ń ṣe tí kò dùn mẹ́yìn fúnra yín nú amúmirí pé ẹ ti wà nínú ogun kan tí ó mú yín máa ṣe ìwà wù ẹ gbọ́ mà amúmirí wípé àwọn ọ̀rọ̀ kan wà nínú yín tẹ́ lè ẹnikẹ́ni sọ ṣùgbọ́n bí ẹ̀mí ọlọ́run ti wà láàyè síbẹ̀ ọlọ́run ní kí n sọ fún yín pé kí ẹ tètè lọ bá ènìyàn sọ nítorí wípé tẹ bá bá ènìyàn sọ àti wípé tẹ bá tẹ bá sọ jáde ni ìyanu lè ṣẹlẹ̀ nínú ayé yín ṣùgbọ́n tẹ ò bá sọ tẹ fira yín sí ní ogun yìí ee àfàìmọ̀ kí nǹkan burúkú kó má ṣẹlẹ̀ sí yín ah. ṣùgbọ́n lórúkọ Jésù ẹ ò ní rí ibi lórúkọ Jésù ẹ ò ní rí ibi mahinsari mbarinda sendalia ẹ gbọ́ mà amúmi rí síwájú sí wípé kódà ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi wípé ẹni yìí lè máa fi èdìdì kan dé wípé bóyá tẹ́ ẹ bá sọ fún èèyàn wípé nǹkan burúkú máa ṣẹlẹ̀ sí yín ẹgbọ́n mà irọ́ ni makapuli ndayaba irọ́ ńlá ni o ẹ mi dáadáa mà tí ẹ bá lè tètè ṣe ohun tí mo sọ yìí kẹ́ ẹ tètè kẹ́ ẹ lọ kẹ́ ẹ confront ẹni yẹn gan ẹ lè pe àwọn èèyàn síbẹ̀ kẹ́ ẹ sọ kò lójú lórúkọ jésù ẹ ò ní rógun àmín lórúkọ jésù ẹ ò ní kúkú òjijì ìyanu máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ jésù olúwa wa. ẹ ṣé gan ni sà ẹ ṣé sà máa pè yín sà. kò sí wàhálà ìsàlára ẹ ṣé gan. ìdí tí mo fi ní máa padà dì mí nìyẹn. Ah, ọmọlẹ́wà nǹkan tó tó yìí ṣẹlẹ̀ right under my own nose ó dẹ̀ jẹ́ kí n gbọ́. he has destroyed my life wọ́n ti bà mí láyé jẹ́. wo ojú mi kó sọ fún mi pé rọ́ọ̀lù ọmọ ẹ pa dá mi lọ́wọ́ ò ni ó lè fèsì. ẹ̀gbọ́n mi ti burúkọ jẹ́ ẹ̀gbọ́n mi ẹ ti bẹbí jẹ́ kí lè ṣe yí fún mi. wo ọfíìsà um, máa mú bàbá àti ọmọ máa mú wọn lọ. ọ̀gá ọlọ́pàá ẹ jọ sá ẹ jọ ẹ jọ mo fọlọ́ bẹ̀yìn sá ẹ jọ tó lọ lọ́rùn ẹ jẹ́ kó dá mi lóyún ìbéèrè tí mò ń bí kó tí fèsì kó dá yìí kan náà ṣé lóòótọ́ lọ́mọ ẹ sọ ni àbó parọ́ ẹ kó máa kú kọ́ yìí fúnra mi ni máa bá ẹ sí ọgbà ẹ̀wọ̀n gbogbo ọ̀nà ni mo máa ṣà tí mo máa wá òde ah! ah! ah! báyé mi jẹ́ mélòó ni mo tó kalẹ̀. ok oya di ọjọ́. mo bá ti sọ fún mi mo bá ti sọ fún mi mo mo ti ẹ̀tọ́ mi ìjọ ẹ̀tọ́ mi ò tẹ jẹ́wọ́ yóò dáa ohun tó dáa ò dáa kò dáa kò dáa o fẹ́ sọ ilé fún ah, orúkọ ti bàjẹ́ ẹjọ́ ṣàlẹ́ orúkọ ṣu oníjà ọkọ mi ayé ah. jẹjẹ àwọn ẹ̀kọ́ bá ṣe ṣe lọ sọ́dọ̀ síbẹ̀ bàbá wojú yọ ọlọ ẹ̀wọ̀ máa rí yín fi máa rí yín fi dùn máa rí yín fi ọ. ìjọba làwa kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí ju pé kó fojú balẹ̀ ẹjọ́ lọ. bàbá ti dé ọ̀dọ̀ àwọn tó ti jù wá lọ bàbá àti ọ̀dà ọ̀dà ó ọ̀dà ọ̀dà àìdá olórúkọ méjì àìdá ló ń jẹ́ ẹni ìtàn lójú lójú tí ó jọ̀ọ́ lójú tí àgbàlagbà ṣe lágbàlagbà àgbàlagbà tẹsẹ̀ bẹ́rọ̀ fún.